ayé le o èèyàn sì burú o ṣùgbọ́n kí ló tẹ́ pé ilẹ̀ yorùbá la ti máa ń rí ọ̀pọ̀lọpọ̀ rú àwọn nǹkan báyìí èmi ò wá mọ̀ bọ́yọ̀ wà nílẹ̀ ibòmíràn náà ti ṣe ilẹ̀ yorùbá o ṣùgbọ́n èyí tí mo rí yìí ọjọ́ mi lójú gbọ́dọ̀ fẹ́ kẹ́ ẹ fi ọ̀rọ̀ ẹ kẹ́ ẹ fi ṣe àríkọ́gbọ́n pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ẹ wà ní iléeṣẹ́ tẹ́ ń ṣiṣẹ́ nílé iṣẹ́ bóyá bí àwọn corporate work yẹn ẹ dákun tó tọ́ lọ́hùn mo fẹ́ kẹ́ ẹ fi ọ̀rọ̀ yìí kẹ́ ẹ fi ṣe àríkọ́gbọ́n ẹni kí ni mo rí ohun tí mo rí ni pé lé òwúrọ̀ yìí ni mo gbéra pa nínú ilé wa mo ń kọjá lọ mo ń lọ sí oko mi gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì mọ̀ pé àgbẹ̀ ni mí bí táyà mẹ́sìn mi bó ṣe jònú táyà ẹ̀rọ alùpùpù mi bó ṣe jònú mo ṣàgbé lọ ibi tí wọ́n ti tún ṣe bí mo ti wá jókòó bí arábìnrin kan ṣe dúró lẹ́gbẹ̀ẹ́ mi nù arábìnrin jẹ́ bí àwọn tí wọ́n máa ń pawọ́ dà ó kó lẹ́kẹ̀ẹ́ àwọn bí oníṣègùn kankan sọ́wọ́ ẹnìkan wá pè é ẹ̀pọ̀ àwọn obìnrin sì bàjẹ́ ẹ má bínú ẹ̀yin obìnrin o ó gbé fóònù sí loudspeaker àti gbogbo èèyàn máa gbọ́ bó sì bẹ̀rẹ̀ sí ah, mo sá ń gbọ́ ìwọ̀n mẹ́gbàá mi ó kíní kan o ọ̀gá mi ni wàhálà ẹ̀pọ̀ jùlọ fíṣọ kò sí nǹkan tí mo ṣe báyìí ó máa yẹ mi lọ́wọ́ ẹ̀wò ni ìrànlọ́wọ́ wo lẹ sì ṣe fún mi o nǹkan kan o ìgbà wo wàhálà ọ̀gá yẹn ti pọ̀ jù ẹ dákun tẹ́ ẹ bá lè bá mi ṣe sí ọ̀rọ̀ rẹ̀ bàrà tí arábìnrin yìí ọ̀ dáhùn ọ̀ ń sọ wípé ìjẹ́ lọ́wọ́ mọ́ ọkọ̀ ìyá rẹ̀ tó bá ti mọ́ ọkọ̀ ìyá rẹ̀ àtọkọ rẹ̀ ló ránṣẹ́ sí mi á wá nǹkan sí sọ̀rọ̀ rẹ̀ ẹ dákun irú kí ni wọ́n fẹ́ wá sí sọ̀rọ̀ ẹni tí ẹni arákùnrin pé tó pè ya ilé lórí kí la mọ̀ tí fẹ́ wá sí sọ̀rọ̀ rẹ̀ kí ló dé màá wá sọ ẹ̀kọ́ tí mo fẹ́ kẹ́ ẹ kọ́ ni wípé ọ̀rọ̀ tí mò ń sọ yìí ọba tó ní ẹ̀mí mo fi búra ń parọ́ o ní tí mo rí mo sọ fún yín o ní tí mo rí mo sọ fún yín o ní tí mo rí mo sọ fún yín o ẹ fi kẹ́kọ̀ọ́ ni o kódà àwòrán ẹni tí wọ́n pè ọ̀nbẹ lórí ọ̀nbẹ lọ́dọ̀ wa ń bí torí ọjọ́ iwájú àìbàámọ̀ tẹ́ bá sọ̀kò ó ṣeé ṣe kó bára lé ẹni àwòrán rẹ̀ ń bẹ lọ́dọ̀ wa ń bì báyìí torí jọ́ tí a bá nílò rẹ̀ bó ṣe jẹ́ nìyẹn ojú ọmọ Yorùbá èyí tí mo mú wá fún yín rèé o ẹ dákun ẹ bá fọ́n fídíò ìka ó lè jẹ́ àǹfààní fáwọn èèyàn ó dàbọ̀.